ṣílẹ̀kùn oore ọ̀fẹ́ sọ̀rọ̀ fún ni oore ọ̀fẹ́ ṣojú rere àgbà ọmọ ni ènìyàn béèrè oore ọ̀fẹ́ lọ́wọ́ olúwa béèrè béèrè béèrè béèrè béèrè sí yẹ. owó tẹ́nìkan ṣe tó fi jẹ gbèsè òun lẹ́nìkan ṣe tó fi dolówó ara tẹ́nìkan dá tó fi gbàtẹ́wọ́ òun lẹ́nìkan dá. ṣílẹ̀kùn oore ọ̀fẹ́ sọ̀rọ̀ fún ni oore ọ̀fẹ́ ń ṣílẹ̀kùn oore ọ̀fẹ́ sọ̀rọ̀ fún ni oore ọ̀fẹ́ ṣọdún rere àdọ́mọ̀ ni ènìyàn béèrè oore ọ̀fẹ́ lọ́wọ́ olúwa béèrè béèrè béèrè béèrè béèrè sí ẹ. ìgbà tẹ́nìkan ni tí ò jẹ nǹkan òun lẹ́nìkan ni tó dò lókìkí ìgbà tẹ́nìkan ni ó tí ò dá nǹkan òun lẹ́nìkan ní tódò lókìkí oore ọ̀fẹ́ mà ni mo béèrè fún o. oore ọ̀fẹ́ ń ṣílẹ̀kùn oore ọ̀fẹ́ sọ̀rọ̀ fún ni oore ọ̀fẹ́ ń ṣílẹ̀kùn oore ọ̀fẹ́ sọ̀rọ̀ fún ni oore ọ̀fẹ́ ṣọdún rere àgbà ọmọ ni ènìyàn béèrè oore ọ̀fẹ́ lọ́wọ́ olúwa béèrè béèrè béèrè béèrè béèrè sí yẹ. ọkọ tẹ́nìkan ní òun lẹ́nìkan ní o tó ń yọ kiri ọkọ tẹ́nìkan ní o tó ń bànújẹ́ òun lẹ́nìkan ní tó ń dùnnú oore ọ̀fẹ́ mà ni mo béèrè fún o. oore ọ̀fẹ́ ń ṣílẹ̀kùn oore ọ̀fẹ́ sọ̀rọ̀ fún ni oore ọ̀fẹ́ ń ṣílẹ̀kùn oore ọ̀fẹ́ sọ̀rọ̀ fún ni oore ọ̀fẹ́ ṣojú rere àgọ́ ni ènìyàn béèrè oore ọ̀fẹ́ lọ́wọ́ Olúwa. Bere bere bere bere bere sí ẹ. ọmọ tẹ́nìkan bí tó ń dà láyọ̀ òun lẹ́nìkan ní tó ń banújẹ́ ọmọ tẹ́nìkan bí tó ń dà láyọ̀ òun lẹ́nìkan ní tó banújẹ́ oore ọ̀fẹ́ mà ni mo béèrè fún. Ore ọ̀fẹ́ ń ṣílẹ̀kùn ore ọ̀fẹ́ sọ̀rọ̀ fún ni oore ọ̀fẹ́ ń ṣílẹ̀kùn oore ọ̀fẹ́ sọ̀rọ̀ fún ni oore ọ̀fẹ́ ṣojú rere àdọ́mọ ni ènìyàn béèrè oore ọ̀fẹ́ lọ́wọ́ olúwa béèrè béèrè béèrè béèrè béèrè sí yẹn. mo rò pé máa enjoy oúnjẹ ìṣá. Ah, oúnjẹ ti rẹ́dì o. èmi ah, ò nílé yìí ẹ ò mọ wọn ti pè mí sí pé in the next thirty minutes mo gbèrò the office. Ah, ẹ wá lè dúró jẹun bọ̀dá mi ó kúrú la fi gbé títà. àbúrò mi ní lè jẹun àṣọ òbínú sí mi pé mi ò tiẹ̀ ráyè ìbẹ sọ̀rọ̀ láti àná tó ti wà lára ǹjẹ́ <laughs> báwo níjọ́ ni ẹ. ẹ á ọpẹ́ ní fọlọ́run. ọ̀ṣọ́ àwọn ọmọ mi kọ́ gbogbo mi ló fẹ́ lò lọ́dọ̀ àwọn dájú. Ah, gbogbo ilé wọn lọ máa lò ń bẹ ọ kémi ìyàwó sinmi. Ah, o sọ anyway mi ò tiẹ̀ ráyè àti sọ yẹn sàn tí n bá dé àwọn aṣọ tí ó pọ̀ bẹ́ẹ̀ sísè rẹ̀ máa bínú sí mi jọjọ ọlọ́ọ̀tún tí mo kọ́ àti mo máa jẹ hmm. ok. Take care. Later. Bye. Yeah, Abu. Okay, ó dáhùn. Má pẹ́. Ẹ eh, ẹ eh, àti ẹ eh, ẹ jọ̀ọ́ ẹ má bẹ̀rù ẹ sáré wá mo fẹ́ sáré rí yín fún ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì. ṣé kò sí problem. Ah, ọ̀rọ̀ yẹn kàn wá very important. kò dẹ̀ lè dúró di ìgbà tá a bá jẹun tán. Ah, rárá rárá sẹ́ ilé yóò sọ̀rọ̀ oúnjẹ. àǹtí wíkì ǹjẹ́ mọ bí gbogbo wa ṣe fẹ́ràn bọ̀dá mi tó ń dilé wa. Ah, mo mọ̀ dáadáa ṣùgbọ́kọ gbogbo yín ni. inú mi tiẹ̀ dùn pé ẹ mọ̀ wípé ọkọ wa ni wọ́n <laughs> mo wá fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín màdẹ́fẹ̀kẹ́ ṣé ẹ nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n mi tọkàntọkàn. Ah, ah. mo nífẹ̀ẹ́ pẹ̀lú gbogbo ọkàn mi òun náà dẹ̀ nífẹ̀ẹ́ mi. <laughs> Eh, ó ṣòro kí bìlíìfì yẹn o. Ah, kí ló dé ṣé kò sí. tẹ́yìn bá mọ̀ pé lóòótọ́ ni nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n mi tọkàntọkàn ẹ jẹ́ kó fẹ́yàwó kejì náà owó kẹta kúrò nulẹ̀. kí n kó jáde kúrò nulẹ̀ kí ló dé. kò yẹ yín. àyè mi. àtòyè yín sẹ́ni sọ̀rọ̀ ẹ farabalẹ̀ ǹjẹ́ yìí mọ̀ wípé àwa mẹ́rin làwọn òbí wa bí obìnrin mẹ́ta ọkùnrin kan ṣẹ́ mọ̀. mo mọ. yàtọ̀ sí kọ́yìn tó ṣì wà yunifásitì ṣe tún wá mọ̀ wípé àwa obìnrin méjì tó kù láti má rí lálẹ́ ti bímọ sílé ọkọ wa lálẹ́ ń jẹ́ orúkọ ọkọ wa ṣe tún wọ̀nyẹn. Ah, kí nìyẹn wá ní í ṣe pẹ̀lú èmi àti bọ́lájí. ó níbi tí mo lọ ẹ ó dọ̀ ẹ má kọjú rárá ni ṣe mọ̀ wípé bọ̀dá mi nìkan ni ọkùnrin táwọn òbí wa bí àwọn nìkan kedere ni wọn ò ní jẹ́ kí orúkọ ìdílé wa parun ṣẹ́mu yẹn náà ẹ̀rẹ̀ tí wọ́n mọ̀ wípé bọ̀dá mi tá à ń sọ̀rọ̀ yìí wọn ò tí ì bímọ so tí wọn ò bá bímọ ẹ jọ̀ọ́ nítorí ọlọ́ ìdá báwo ni ìdílé wa ò ṣe ní parun mo bí yín ni. bọ́ kí ni nǹkan tó ń jẹ́ kẹ́ máa rò pé ọlọ́run ò ní ṣe tèmi náà fún mi. o ò lè bímọ Bùkọ́lá yes o ò lè bímọ ah, torí ayé tó ti gbé ìgbé ayé tó gbé kó tó di pé o fẹ́ bọ̀dá mi your past life o ò lè bímọ. èmi. Hey, past mi kí ni nǹkan tẹ́ ń drive at ṣé o rò pé púpọ̀ nǹkan tó ti bò púpọ̀ nǹkan tó rò pé àṣírí ni ṣé o rò pé ó bò ní ó ti mú sí wa ah, gbogbo ṣe gbogbo irin kún rin irin tí ò yẹ ọmọlúwàbí tó ń rìn kó tó di pé o fẹ́ bàdà mi gbogbo night clubbing gbogbo bó ṣe kọkùnrin tó ń kó boyfriend gbogbo bó ṣe ń kó ṣúgà láti sàtàpátá tó ń ṣe ṣìnà tó ń ṣe bó ṣe wọ̀ tó ń ṣe báṣubàṣu tó rò pé àmọ́ ó ṣòro pé gbogbo nǹkan tó rò bá ṣeré ni ó ti hàn sí wa gbàgbà ó ti hàn sí wa mọ. ṣé mọ̀ pé igi ìsẹ́gbọ̀n yóò bá sọ fún yín o ó bá mi lé ní ẹgbẹ́ gẹ́gẹ́ bí virgin. bá bá mi sọ yẹn ìwọ wọ́n bá wọ ilé ìwọ yìí virgin. sori tó bá rí bọ̀dá mi mú ni mo gùn ẹni ò ṣe mú gùn. yes ó ṣàmọ̀ wípé ọmọ mẹ́ta ni mo bí bí mo ṣe wà yìí tí bá fẹ́ kí ọkùnrin gbàgbọ́ wípé mo ṣe pálé tàti sùsì mo ṣe tight mo ṣe jẹ virgin àmọ́ bá ṣe ń ṣe é nà. ẹ mọ̀ pé ìdílé onígbàgbọ́ ni mo ti wá. gbogbo ẹnu ẹ tó mú yẹn kó gbogbo ẹ̀kọ́ kó sóhun àpò ẹ̀kọ́ pé gbogbo ẹ̀ sọ̀rọ̀ dídídí ìdílé onígbàgbọ́ ló ti wá táwọn olùkọ́ dẹ̀ ní ìdòwò bá sọ̀rọ̀ ni tó bá tiẹ̀ kọ́ sọ̀rọ̀ pé mi kàn ní ìrọ̀ ìdílé onígbàgbọ́ ló ti wá ẹ́ ṣé o rò wípé gbogbo àbọ̀ṣọ̀ tó ti ṣe sẹ́yìn ṣọ̀gbọ́n àmọ́ ni gbogbo ọmọ tó ti yàn ó máa bí látọ̀run tó ti nà tọ́lọ́run ti kọ́ ọmọ ẹ̀ gbogbo ṣe yọwọ́ sí ní tọ́ẹ̀lẹ́tì pátápátá tó pa àmọ́ ni ẹ́ tí kì bá ń ṣe yẹn explain to me you just tell me for eight good years tó ti wà nílé o gbọ́ pa o gbọ́ bò o wá bèbè sọ̀rọ̀ mi. ẹ pa ọmọ mi ṣojú mi. gbogbo ẹkún èké tó ń sọ kò jẹ́ èmi o kò jẹ́ mí ó lè má jà wọ́n kan but kò jẹ́ mí ṣùgbọ́n wá jẹ́ kí n wá sọ kókó fún ẹ for your information ìròyìn tí o sanwó fún èmi Olúwatóyìn mo ti fẹ́ ìyàwó fún bàdá mi ṣé òun kó pupa ni àbúrò mi pupa ló fi jẹ bàdá mi mo ti fẹ́ àpọ́nbẹ́po rẹ ẹ́ natural pupa ni ò ní ìyẹn ṣe pé wọ́n já sí o ẹ́ mo ti fẹ́ fún bàdá mi ọmọ tó ṣan ọmọ tó stylish ọmọ tó posh ọmọ tó ní class ọmọ tó ní courage ọmọ fertile tó wà productive ṣọmọ mi ní fertile sórí láti ni mo rí ọmọ yẹn dé ìkan ní mo ka ẹsẹ̀ yẹn kíkí dá ọmọ ni ọmọ ọmọ ọmọ òun lára ẹ̀ mo ti fẹ́ fún ọ̀dà mi ṣó wá gbọ́ tó bá mọ̀ wípé o nífẹ̀ẹ́ ara wàá dìde báyìí mo ṣe ń bẹ̀ sọ wàá wọlé wàá lọ ṣá gbogbo kángára ẹ̀ gbogbo dustbin tó kó wá nílé ìbọ̀dá mi wàá ṣá gbogbo ẹ̀ wàá bọ́ta nílé ṣùgbọ́n. ṣé mo pe god's time ló dáa jù ṣé mo pásìkò náà ló dájú. ṣé mo pásìkò náà ló dájú lọ máa bá àwọn ọ̀dẹ́ àrìn dín òpònú bíi tiẹ̀ lọ máa bá àwọn sọ gbogbo yẹn ní òótọ́ ẹ̀ ní. ṣùgbọ́n wọ́n bá wọ́n dé sílé ìṣòro bíi tí bẹ́ẹ̀ sọ̀rọ̀ tọ̀rọ̀ jẹ́ advice ẹ̀ ṣùwárí lọ bá àwọn family ẹ̀ èmi kàn sọ ni o wà bẹ̀wọ̀n pé kó mú ẹ lọ sílé aláàfáà tàbọ̀dọ̀ wòlíì bóyá kó ṣàdúrà fún ẹ bóyá ọlọ́run á lè wọnú ọlá ńlá ẹ̀ á lè ṣàánú gbogbo atrocities àti ẹ̀ṣẹ̀ tó ti commit ṣùgbọ́n. sórí ọ̀rọ̀ tí èmi àti ẹ̀ sọ̀tàn nípa ẹ̀ etí kẹta gbọ́dọ̀ gbọ́ o especially bọ̀dá mi ah Bukola tí bọ̀dá mi bá fi lè gbọ́ nǹkan tí mo bẹ́ẹ̀ sọ bí ah máa ṣe mẹ́tàlá fún yìí wàá gbà. wọn lọ ó ṣẹlẹ̀ jẹ́ bí gbogbo ilé ìṣẹ̀lẹ̀ sí wọn lọ. ọlọ ọlọ mo mọ̀ pé lóòótọ́ lóòótọ́ mo ti wà lé Bọ́lájí fún ọdún mẹ́jọ ṣùgbọ́n òde tí ì dá mi lóhùn ọlọ́run mọ̀ pé ọlọ́run ṣì máa ṣe ìyanu fún mi ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tóbìnrin sọ sí mi irọ́ ló fi pa á. ọlọ́run àlàyé wọ́n gbàdúrà lóbi ìwé kò ṣàánú fún mi pé kí mi lọ ṣàbí àmọ́ nílé ọkọ mi olúwa ṣàánú fún mi jẹ́ ṣàbí àmọ́ nílé ọkọ mi ooo. thousand pieces ni a máa ní láti lò. Ah, ẹ sà sẹ́rí md um, ọmọ then uh, wọ́n dẹ̀ ti approve ẹ̀ di orígun tó kù ní wípé kẹ́yìn sign ọ̀rọ̀ dé eh, supply. ẹ eh, problem tí mo ní gbogbo nìyẹn torí kò possible fún mi kí n sign nǹkan tí mi ò understand mo tí mo ń try láti sọ nìyẹn torí mo ti wò wò kò yé mi one thousand pieces for what. well ah, ẹ máa ní láti sign ẹ náà ní sà ah, bá a ṣe ń ṣe ń bí nìyẹn sorry the last purchasing uh, manager ta ni kó tó di pé wọ́n promote ẹ̀ àwọn ní corporate ó máa ń sign ẹ̀ regularly. oh ok, mo ṣe understand ẹ ọ máa le díẹ̀ fún mi láti ṣe yẹn torí pẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ ń sìn tí mo rí ó dàbí ẹ fẹ́ ṣe mọ̀dàrú èèyàn mú kan ní kan mọ́ tiẹ̀ tí ò rí bẹ́ẹ̀ ká sọ pé ó rí bẹ́ẹ̀ bí àfọwọ́rá bíbélì mi ò fààyè gbà mí. with all due respect sir ẹ ń sọ pé mo ń lo jìbìtì ní ẹ̀sà. no mi ò sọ bẹ́ẹ̀ bíbélì gan sọ pé ìbá dára kí èèyàn ní ìdáláre lọ́kàn ẹ̀ ṣó ti yẹ yẹn ń sàn mi ò sọ pé ẹ̀ ń jalè mi ò sọ pé ẹ̀ ń lo jìbìtì àmì mi kan pé ìbá dára ti ń bá rí md fúnra mi. ah tó bẹ́tà sá adàkẹ́rì náà máa máa lọ sọ fún mi. ok ok. ìṣirò ọ̀gbẹ́ni bọ́lájí. Ah, ọ̀gá fáìlì tí mr leo gbé wá sí iwájú mi mo rí pé kò kojú òṣùwọ̀n tó ìtorí ẹ̀ ni mi ṣe sáìn ẹ̀sán. mo ti wò ó mo dẹ̀ ti bọ́ọ̀lù ohun tí o ní láti ṣe ni kò bọ́ọ̀lù wọn dẹ̀ sọ. ẹ sà kò possible fún mi kí n sáìn ẹ torí tí n bá sáìn fáìlì ẹ company máa lose like twenty million naira mo dẹ̀ mọ̀ pé ẹ ò mọ̀ sí ló fà. ọ̀gbẹ́ni purchasing manager lórí tó ń ṣe bíi àlejò ẹ sà mo ti lọ sí store mo ti wo àwọn nǹkan tí I need mo dẹ̀ rí pé gbogbo nǹkan tá a need gan ju five hundred pieces lọ for the next six months àmọ́ nǹkan tí Mr. Leo gbé wá one thousand ni tí n bá dẹ̀ lọ sáyìn yẹn ẹ mọye àìmọye owó tí company máa lose ohun tí mò ń try láti sọ fún yín nìyẹn sà. o ní problem láti lọ store ohun tí mo ní mo ṣe gbogbo ọdún kìíní wọ́n dẹ̀ supply. àbí mo sọ̀rọ̀ sanu ọ̀rọ̀ fún mi ah, lè ṣe àní mo ìbádẹ́wọ̀ pé owó fẹ́ dáa kí ẹ jẹ́ kí á tẹ̀lé òfin àti ìlànà company ìyẹn ló máa correct jù sá. ọ̀gbẹ́ni leo sá ǹjẹ́ o dẹ̀ ṣàlàyé fún mr duke process ohun tó wà lẹ́nu. ẹ ṣe sá mr bọ́lájì sẹ́yìn ọ̀rọ̀ yìí lè rárá very very simple mdt approve invoice ẹ̀yin as purchasing manager ẹ kò sign kí wọ́n dẹ̀ supply goods ó tọ̀ sẹ́yìn five hundred pieces one thousand pieces yẹn kò sí nǹkan tó kàn yín pẹ̀lú yẹn nǹkan tá a ní ìdájọ́ ní store èyí tá a jẹ ní ìdámọ̀ bá ṣe máa yọ síra hold it i be part of this ọ̀gá sà mi ò ní lọ́wọ́ nínú kí nǹkan bàjẹ́ àfi tí a bá máa tún ṣe ẹ̀sà mi ò lè lọ́wọ́ nínú ẹ̀ o mi ò lè lọ́wọ́ nínú ẹ̀ láéláéláéláé. òun pè mí ló lè kàn ní ẹ̀. náà mi ò pè yín ló lè sà mo kàn ń fẹ́ jẹ́ kí ẹ mọ òótọ́ ọ̀rọ̀ tó wà nídìí ẹ̀ ni ẹ wo bí iṣẹ́ tá à ń ṣe gbogbo wa la máa fi sílẹ̀ olúkálùkù wa náà la máa dá iṣẹ́ tara wa ní ìgbà tá a bá wá kúrò níbi tá a lọ dáṣẹ tara wa ní tí èèyàn kan wá dídí dìde tàbí táwọn kan pa ìmọ̀ kò bá ṣe rọra ń jókòó yìí láti dojú kọ́ńpìnì délẹ̀ ṣó máa dùn mọ́ yín nínú. bẹ́ẹ̀ni mo sọ fún ẹ sá. ẹ sá ẹ jọ ṣé mo lè máa lọ. káwọ ah, thank you sir. kí ni mo fi ẹ̀ pè ṣé pọ̀ ló pè é kí ni. tún láṣìírí kan nínú ìmájẹ o twenty million naira ẹ̀mí ìdájì yàtọ̀ èyí náà sọ̀rọ̀ ẹ̀sà twenty. yeah ó dé mọ́ níta láṣẹ. kí la máa ṣe sá. ọ̀rẹ́ mi inú mi dùn pé o lè mẹ́kẹ̀ i am so happy. mi lè dúró láti rí. sori kinní kan ló dá mi mo mọ̀ wípé gẹ́lẹ́ tí bọ̀dá mi bá fi ojú méjèèjì wọn yìí tó bá fi kàn ẹ́ báyìí wọ́n máa fall in love ni so <laughs> wípé spec wọn gan-an ni. ó ti yóò fẹ́ already. <laughs> ṣọ́ọ̀rọ̀ làlẹ́ wa títí àgbẹ̀ náà bò ẹ́ bàbá wa wa wa ṣé èyí lè ní báwo sọ̀rọ̀ tí wọ́n fa ojú ro àdùnkẹ́ kò kàn mí nìyẹn. your days are numbered in this house ṣùgbọ́n anyway ṣé kì í ṣe wípé bóyá ò ń lọ fọwọ́ kan special delicacy sí ìyàwó tuntun ọmọ tó posh ọmọ tó ṣan ọmọ tó dùn wò ṣé tó ṣe fún ẹ̀gbọ́n mi. ṣé kì í ṣe pé bóyá ó fẹ́ lọ jẹ́ rẹ̀ ọjọ́ ló fẹ́ rẹ̀ o ṣùgbọ́n. ń pẹ́ yà gist mi gist mi kí ló ṣẹlẹ̀ us àwọn olómi ṣé àwọn old classmates wa kò sí sítórí rẹpẹtẹ ń pa US dáàdì kan fẹ́rẹ́ kí n padà wá sílé kí wọ́n máa manage company mi àmọ́ mi ò gbọ́dọ̀ fẹ́ òyìnbó o. <laughs> thank god mi dáàdì ní dandan dandan o gbọ́dọ̀ fẹ́ òyìnbó because bóyá kánú ọ̀sán bẹ́ẹ̀ ni ìwọ tí mo wojú ẹ̀ ó possible kó ti lọ fọ́ ìbò tó bá dé lọ fọ́ ìbò báwo lèmi fún ara mi ṣe fẹ́ fẹ́ ẹ fẹ́ gbọ́n mi sori <laughs> you are my brother's kind of woman mom sí mi náà dé sọ bẹ́ẹ̀. is a very loving and caring person So when you go tó ń ṣẹlẹ̀ àìrọ́mọ bí ìyàwó wọn tó wẹ́n ní kò ṣe fọ́dọ̀ wọn. àánú ẹ̀dá ń ṣe mi. àánú ta ló ń ṣe. ìyàwó búrọ́dà ẹ̀ ni. kí ni tiẹ̀ ah, jọ̀wọ́ torí ọlọ́run ah, má bàa fọ́ọ̀n mi jẹ́ náà ah, má bàa fàájì mi jẹ́ don't don't spoil my mood. ìwọ náà gbọ́n náà ká ní ẹ̀gbọ́n tèmi jẹ̀gbọ́n tiẹ̀ ni wọ́n wá fẹ́ ìyàwó sílé for good eight years. Mm tí ò bímọ what would you do? ẹ eh? àti pàápàá nígbà tí o máa investigate o wá mọ̀ wípé ọmọbìnrin tó fẹ́ níyàwó yẹn ó ti gbé ìgbé ayé tí ó tí tí yóò gbọdọ̀ lanu sọ tó jẹ́ wípé ó ti rìnrìn òṣì ó ti rìn ó ti ó ti rìnrìn dọ̀tí ó ṣe wá mọ̀ wípé onínàbì pọ́nbélé lọmọ náà kí ló máa ṣe. Hmm, orí yẹn sọ

ẹ̀yà ìpínlẹ̀ ìṣe ọ̀gbìnì péjú lórúkọ ẹ̀ ọmọ Chief Akin Williams actually USA ló ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kàn ṣẹ̀ṣẹ̀ dé ni ó ti dé ìsá ti tó bẹ́ẹ̀ bí <laughs> oh, ẹ̀gbọ́n mi nìyẹn lájú bj for short. Okay. Is you abi? Yes, sir. Báwo ni nǹkan? Fine, sir. Báwo ni country? Fine, sir. <laughs> Have a seat. Thank you. Wow bí mo ṣe wọlé pẹ̀lú mo ti ń gbóòórùn oríṣiríṣi mọ̀ pé búkì àti wá kankan sí fún yín mo ṣe kí ṣe pẹ́ ti jẹ́ gbogbo ẹ̀sán ṣá. ó àti búkì ló sọ jẹ o ọ̀rẹ́ mi péjú ni ó sọ jẹ. Ah. how come búkì kan èyí mọ̀ kó tó ṣẹlẹ̀ kélé fi ṣe jáde láàárọ̀ ẹ̀ ni àǹtí Bukky bẹ̀rẹ̀ sí máa complain pé ṣé ló láyé pé orí ń fọ́ wọn pé ó fẹ́ rẹ àwọn díẹ̀ so mo ṣàwà fún wọn lóògùn then mo ní kí wọ́n sinmi nù bedroom kó má ṣe wàhálà rárá. wọ́n wà ní kí wọ́n sùn ẹ má lọ disturb wọn. báwo ni wọn ṣọ́ọ̀kì. ọ̀ ok. Oh, ọ̀ṣẹ̀ wá rí báyìí. Ah, orí kan ló fọ́ mi tẹ́lẹ̀ bọ́ mo ti lògùn mo dẹ̀ ti wá òkè. o sure. yes very sure. tó bá ti wọ ọ̀rẹ́ lóòótọ́ mo sọ pé péjú ọ̀rẹ́ tó yín tó wá sálẹ̀ àti mo ṣe ń rí for the first time nínú àwọn ló ti dáná oúnjẹ sísàlẹ̀ bí àtúrò pọ́n rí kó sick náà ṣe ń bẹ̀ sóúnjẹ. So ṣé wàá lọ jẹun gba àti wọn ti ṣègbọ rẹ dé. what's the problem èmi tiẹ̀ ti jẹun náà but ìwọ máa lọ máa join me later. sure. Hello. Thank you. Mo bọ̀rọ̀ tó ń jẹ́ bí mo ṣe wọlé báyìí. Mi ò lè sọ bẹ́ẹ̀ ṣe bà mí tó ń gbà tí wọ́n sọ kú rẹ̀ díẹ̀. <laughs> Wọ́n tó ń ṣe mú pọ̀ ibi pa mí gbogbo ẹ̀ ló ṣe lójú kíkin rẹ̀. <laughs> it is well máa rìn àríwá sálẹ̀ sí i. ọ̀bọ̀n sọ thank you darling. o ní ìpè o péjú ló so jẹ lóòótọ́. <laughs> of course bj òun ló ṣe. all nice all right I'm <laughs> ah, i'm all right èmi kan ti wà ọ̀rọ̀ ìtura ẹ̀. ọ̀ọ́ ṣé lè ṣe pé mi ni mò ń stop ní láti máa jẹun náà. rárá o kàkọ́ sí yóò. ẹnwẹ́ ó tún ti ń yà lẹ́nu nínú ọ̀rọ̀ rẹ̀ pé èèyàn kúrò ní kọ́ńtì láti ìwọ ti kúrò yẹn ó dẹ̀ tún mọ oúnjẹ ìbílẹ̀ wá sí gangan mi mọ bó ṣe yà mí lẹ́nu tó. ṣẹ́rí mi mo love láti máa ṣe oúnjẹ àti pé bàbá mi kọ́ mi láti má gbàgbé oúnjẹ ìbílẹ̀ ṣe rí gbogbo ohun oúnjẹ tẹrí tà ń sè níbí báyìí wọ́n ń sè lọ́ọ̀ ní gbogbo restaurant tó wà ń bẹ̀ so mi ò gbàgbélé. ẹ wẹ wẹ aside that ó uh, mọ oúnjẹ sè oúnjẹ dẹ̀ wà alright gan. kí lẹ tí ì rí bọ́dà mi ah! ojú ń ṣe yá sí inú oúnjẹ ṣe gbàtà wá school a máa ń dún oúnjẹ ni. Oh! my lovely babe mi ò ní láti tún introduce ẹ sí mọ́tò rẹ jọ wà nínú ilé látàárọ̀ ni ẹ ti jọ máa ríra yín gbábọ́ gbé gbogbo ẹ̀ sọ́tún sọ́tún but for proper introduction ìyàwó mi ni ẹni tí ọlọ́run yàn fún mi gangan wọ́n máa ń sọ wípé egungun ìhà tí wọ́n máa ń yọ lára ọkùnrin egungun ìhà tí wọ́n yọ lára tèmi ò ní. ẹ kọ́ lè máa ẹ kọ́ lè rún eléyìí tí ọ̀rẹ́ mi wá sí nàìjíríà yìí ó fẹ́ wá settle down fully. oh iṣẹ́ wo ló fẹ́ máa ṣe sìn <laughs> àbúrò mi make sense àbí. no no má get me wrong o ọ̀pọ̀ ẹ make a whole lot of sense but nǹkan ló kàn ṣẹlẹ̀ ni pé ṣé ẹ̀yin ò mọ Malon group of companies. the country ìtàní ò ní mọ Malon hmm? ok ibẹ̀ ló ti fẹ́ máa ṣiṣẹ́ àbí. <laughs> ṣiṣẹ́ bẹ́ẹ̀ kì. ṣẹ́rí ọ̀rẹ́ mi ló máa manage company yẹn torí wípé popsi ẹ̀ ní chairman. really? Yeah. oh congrats. <laughs> ṣe. ọlọ́run á jẹ́ kí iléeṣẹ́ máa gbèrú sí o. Ah, ah. Oh, wíwá tí ọ̀rẹ́ mi dẹwà wá sí nàìjíríà yìí ó fẹ́ settle down as soon as possible. yeah good to hear that mo ti fẹ́ bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ lóòótọ́ náà ẹ̀ pé ah ojú tí mò ń wò tó gún régé yìí ojú tí ò kì í sá fọkùnrin tó ráwọn ojú kan wà máa ń dẹ́rù bọkùnrin ni gbogbo nǹkan tó wà lára ẹ ló pé pátápátá gẹ́gẹ́ bí ọmọ gidi àti láti jẹ́yàwó lé ẹni tó máa fẹ́ rúwọ yìí ọkùnrin bẹ́ẹ̀ ó ṣoríire gan ni o ìyàwó orí ló dé máa jẹ́ lọ́dẹ. ẹ ṣe gan ọ̀rẹ́ mi mo ti fẹ́ máa lọ. inú mi dùn láti mọ ẹ̀gàn lẹ́nu. àtẹ̀mí náà gbé mi sanwó ìjọ torí ọlọ́run ẹ̀ dẹ̀ bá mi drop lójú sílé ẹjọ́. ẹ má bọ̀dà ẹ má bọ̀dà. iye òtí ẹ kì í problem ṣe bí kí n drop ẹ ní junction ẹ ọdẹ jẹ kí sáré Okay, let's go. Oh, oh, yeah, yeah, yeah, yeah. Ah, irọ́ ọ̀dà um, ó ṣòro fún mi gan láti gba ọ̀rọ̀ tó sọ kalẹ̀ gbọ́ ó ṣòro fún mi ọlọ́run bá mọ̀ wípé tí sọ pé kò yà mí lẹ́nu irọ́ ni mo pa. ṣé pé àbúrò ọkọ ẹ dán gbogbo nǹkan tó tó báyìí wò. Ah. ó ṣe o. nígbà wá rí nǹkan tí ò jẹ́ kí n ṣàlàyé fún ni pé ìgbà tó yẹ pé yín náà ni màmá mi àti bàbá mi nínú olúwa mo ní kí wá rí yín kí n ṣàlàyé fún yín náà kẹ́ lè tọ́ mi sọ́nà lórí ìgbésẹ̀ tí màá gbé ni. ó dà kí wàá ní ìhùwàsí ọkọ ẹ láti gbà ẹ títí dì sí. ní tilẹ̀ ń tọ́ lọ́hùn kò yíwà padà sí mi o ó sì ń fìfẹ́ hàn mí ó dẹ̀ ń ṣò ní care àti understanding. ẹ tó bá jẹ́ bẹ́ẹ̀ má dàrẹ́ láàmú kankan má fi ìrònú ṣeré ẹ léṣe ǹjẹ́ o gbọ́ nítorí pé ọlọ́run nìkan òun ló mọ ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo òun ló rí inú òun ló ròde ọlọ́run ti gbàkóso nìyẹn. ẹ jẹ́ ní orúkọ jésù. àmín ní agbára ẹ̀jẹ̀ jésù. àmín. a tóbi ju ọba ìyanu. a dúpẹ́ aláyọ̀ ayẹyẹ lọ. lórí ìránṣẹ́bìnrin tó wà ní ìwólẹ̀ yìí ọlọ́run àánú adúpẹ́ pé ń gba àkóso oh, ẹ túbọ̀ wá gba àkóso. àmín jésù àmín jésù ẹ gba ọpẹ́ wa. àmín jésù jésù kristi olúwa wa. àmín àmín àmín ní orúkọ jésù. yes sir sir ẹ eh, máa bá yín lọ́fíìsì yín sìn oh yes sir okay okay sir Shoma what is it about. Uh, you have to sign this document sir. Hmm. about what. about the supply you asked me to verify. Oh, this must wait. Oh, no, sir, it can't wait. I mean, it's very urgent. I've gone through everything you asked me to do. Uh, we you check everything? Benny, sir ó okay. òkè. You know I trust you for that. Oh, my pastor. How did it go? It went smoothly. In fact, I did not suspect anything. Oh. Yes. yes. That was good. Sure, man. Sir. That's it. You can go. I'm out later. Ẹ ṣé sá. Thank you, sir. Yes. Ṣé bí alákọ̀ọ́rí ara ẹ lè sáyìn? Wọ́n gbogbo ẹ̀sìn yóò gbá ìlànà máa dojú délẹ̀ ìdílé kan máa ṣí sókè. Padà sáyìn. Ẹ má sọ̀rọ̀ jù. Ah, ó ti yé mi. <laughs> I'll give back to you, sir. wa lẹ́nu. ṣẹpẹ o. báwo ni kọ. àbúrò ẹ excuse me. Ah, jọ ibo ni òkọlá lọ. wọ́n ti jáde in fact wọ́n ti jáde láti ọ̀sán um, after two twelve o'clock so wọ́n jáde precisely. ibo ló sọ pé òun lọ. wọn ò sọ fún mi pé ibi báyìí pàtó làwọn lọ. ló lè jáde láti ọ̀sán wọn ló gbàgbé fóònù ẹ̀ sínú lẹ́gbà tó lọ and then six thirty ṣé kìí ṣe pé nǹkan ṣe nígbà tó jáde lọ́ṣà. kò sí nǹkan kan tó ṣe wọn kan tó jáde. bàbá ah. mi ní sùúrù nígbà tá à ń ti bí kí o ṣọmọdé ẹ ní sùúrù wọn ni pẹ́ dé. Ah wọ́n tó ń ṣe mí náà ni pé Búkì ò kì í ṣe èèyàn báyìí kì í ṣe onírìnkùnrin rádaràda báyìí nìkan tó ń ṣe mí. Hmm! ọkọ ìyàwó ẹ ṣáà ní sùúrù anyway èmi náà wí pé ebi àti máa pa yín. so ẹ jókòó ọ̀rẹ́ mi péjú ó sì prepare special delicacy wọ́n á sè é ẹ jẹ́ kí mi serve yín ẹ jókòó. ṣé mo lè ah, jẹun ṣá. ṣé àjọ pé tọ́ ẹ ṣe sí nǹkan kan get all my talk nothing. ẹ lè lọ ṣe bíi bébì kí ló dé ọ̀nà ọ̀nà my ọ̀rẹ́ mi máa dùn sí i. Oh. ẹ gbà ẹ jẹun ẹ jẹun. ó ṣe mọ thank you. àlejò ẹ jẹun èmi ò láì kò ṣe é ṣe yìí o. màá wà ọ̀rọ̀ àti nǹkan tí ẹ fẹ́ all right dá ní ìdí ìgbà lè ṣe ṣe báyìí. àfi bíi bébí ẹ pẹ̀lẹ́ aago lọ́ọ̀bù. <laughs> good colour combination. Oho ṣebí àwọn ọlọ́dẹ ah, ah, mo dẹ̀ ń sọ fún yín pé kẹtí èkẹ́ ìzí ẹ lọ́gbọ́ra yín lẹ́nu ìgbóná. Ẹ káàbọ̀ jàre àǹtí Búkì. Ó ń sí kan ṣé ti bínú ni. wọ́n wọ́n mọ̀ àwọn ọmọlẹ́gbé mi kan níbo ló gbà ló látàtàrọ̀ òfin fóònù ẹ̀ lẹ́sìn mú lé òsọ ẹ̀ nínú ìwé tó lọ. àtijọ́ mo sáré lọ sí church wa. church ló lọ ẹ kò sí service kankan ní church náà kí ló lọ sí church. pásítọ̀ ló sáré pè mí in fact ibi tí mo ti ń kọ́jú lọ́gbọ̀n gbàgbé fóònù sínú yàrá mi ìbá ti pè é náà lọ òun mọ́kàn mi gbóná gan mi ò. ó bínú náà jọ ṣùgbọ́n pásítọ̀ àtìyàwó wọn ní kí n máa kí ẹ gan-an wọ́n dẹ̀ tún ní kí n sọ fún ẹ pé kó má gbàgbé report committee yín káwọn retí ẹ o fún ìsọjí ìta gbangba tó ń bọ̀ lẹ́yìn. èmi ti ti parí everything lórí ẹ̀ náà mo dẹ̀wọ́ pé ọ̀la ni màá rí fún wọn torí ọmọ kókó ti ṣẹ́ lọ́la ṣùgbọ́n lóye ayé lọ́dọ̀ wọn dáadáa kí lè explain gbogbo àwọn kan tá a ti ṣe sílẹ̀. àwọn náà wà òkè èyí tó wà o lè lọ sókè nsìn since tó ti dé kára mi dé ti balẹ̀ ó bẹ́tà kó jẹ́ ká jẹjẹrẹ. èmi ti jẹ́ lọ́dọ̀ pásítọ̀ òkè olódò pásítọ̀ wẹ́tí àdúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ ọwọ́ àwọn ọmọdé tó ń jẹ́ lẹ́kọ̀ọ́ tó dé iṣẹ́ kù sí lóyè kó ṣẹ̀ṣẹ̀ máa tó ń jẹ. kò lè ṣẹlẹ̀ láéláé. but it's true mi kò fẹ́ kó dàbí pé bóyá mo dá wàhálà sílẹ̀ láàrin fámìlì mi torí mo mọ̀ pé ẹ close dáadáa. mama abẹ́ ẹ̀gbọ́n tó lọ lọ́hùn mà ti ń fẹ́ fẹ́ yàwó mi fún mi. bọ̀dà bọ́lájí dájú mo fẹ́ kó mọ̀ wípé àsìkò ìdánwò rèé àmọ́ gẹ́gẹ́ bí ọkùnrin àti onígbàgbọ́ òdodo o gbọ́dọ̀ fi ìwà pẹ̀lẹ́ jọ Jésù Kristi Olúwa wa. wa. O lè bá a ní ìdáláre nígbẹ̀yìn. ojú tó bá ti sọ fún mi ó bá ti jẹ́ kí n mọ̀ tẹ́lẹ̀ kò sí ìṣòro tí a lè kojú nípa ọ̀rọ̀ ọmọ bíbí ìyẹn ò ní láti máa dára wa láàmú káàkiri ọlọ́run tá à ń sìn nìkan ló ní agbára láti wá ìyanjú sí ọ̀rọ̀ ọlọ́mọ bíbí bẹ́ẹ̀ ló ká ẹ̀. ó ti tó kí ló wá dé sí kí ló dé tó wá sọ fún ṣó ti rí èmi mọ̀ pé ọ̀rọ̀ yìí ọlọ́run máa gbàkóso délẹ̀ ni ṣó ti gbọ́. ẹ ṣe mọ́mọ́ ọlọ́run tiẹ̀ ti gbàkóso àbí ọ̀nà ayọ̀ ti sọ nínú mi kí ló rí. mo ti lóyún. àyíṣọ ẹ kí aleluya. hallelujah. mo ti lóyún oṣù méje. thank you father o ṣé bàbá o ṣe o kristi. dadi ògo ni fún jésù lókè ọ̀run. o ṣe o kristi wọ́n tún fara tì bí òkè o ṣe. ọlọ́run. test tí mo lọ ṣe ni mo ní kí n lọ gba result ẹ láàárọ̀ yìí òun náà ni ibẹ̀ náà ti reveal fún mi pé mo ti lóyún oṣù méjì. ògo ni fọlọ́run lókè ọ̀run. <laughs> Eh? it's true. ṣe ṣiṣẹ́ yìí. ṣiṣẹ́ ara rẹ̀ ọlọ́run ah. ṣe gbàgbà ṣe wá. ó ti mú mi gbàgbé ìbànújẹ́ ìgbà kan. mọ́mí ẹ ṣe. ó ti mú mi gbàgbé o ìbànújẹ́ ìgbà kan. Àṣé wẹ́rẹ́ níṣẹ́ olúwa, ọba ńlá ni ọba tí mo pè tó ń jẹ́. Kábíyèsí, àṣé wẹ́rẹ́ níṣẹ́ olúwa. Ọba tí mo pè tó ń jẹ́. Tòkìní tòkejì, ọ̀mùbọ̀rúkúdú, èyìnbó ṣù kẹ́tẹ́ fòrò ló ta kété kọ̀ọ̀kan lálámì lolo. àdùnmáyé oyin adùn ní tìrèké adùn ní tìyọ̀ lọ́bẹ̀ oníyan kí má bà tèmi jẹ́. tóyìn báwo. ẹ̀ka ọ̀ṣọ́ ìgbọ̀n báwo ni ṣe. mo mọ wàhálà ètò agbáwo ló lọ. mo mọ̀ pé a kìlọ̀ ní next month. ah that is too long wọ́n ti pẹ́ ju òun náà ah next month lọ́nà bó ṣe ń wo èmi bẹ́ẹ̀ ni pé kó kúrò ń bí ilé nínú. bọ bj kí ló dé kí ni nǹkan tó ṣẹlẹ̀. ọ ẹ lóde ẹ o ní láti máa béèrè àwọn questions yìí lọ́wọ́ mi torí mi gan ready láti answer any one of them ah kò yẹ ẹsẹ̀ bó ṣe wọ̀n mi gangan nìyẹn go in there pack your load and go. Ah, ah. ẹ ń mẹ́mi kúrò nílé yín nìyẹn. mo lé ẹni ah, tóyìn mo lé ẹni ṣó ti yẹ ẹsẹ̀ ṣé bẹ́ẹ̀ mi ni mo nílé èmi ni mo akọmọdé tẹ sílé èmi ni mo dẹ̀ sọ pé ó ti sú mi mo dẹ̀ ní kó máa lọ ṣé wọ́n wà nú ẹ̀ ni. bọ́ bíjì ọ̀rọ̀ yín ṣe yé mi ṣé nítorí kíní burúkú yìí lẹ ṣe ní kí èmi àbúrò yín olúwa tó yìn kí bọ́tà kúrò nílé yín. kí ni mo gbọ́ tó sọ yẹn yes kí yes you have me right ṣé nítorí àgbọ̀n nítorí akọ ìbẹ́pẹ̀ yìí obìnrin tí ẹ ti fẹ́ for eight good solid years bọ̀dá mi ṣé ìmọ̀ fún yín ṣé bí ẹ̀rọ ṣe ní kí wọ́n takúrò lé. Tóyìn I will give you that tí o bá gbìyànjú láti tuntun sọ anyway wọnú ilé yẹn. and I will say it over and over. get out of the house. okay kí ló ṣe mo rò kó yẹ òpin ṣá wọ inú ilé yẹn kó lọ kú ẹrù yẹn kó jáde ni mo sọ fún ẹ ọ̀rẹ́ ìfún máa ń nú ẹ bolẹ̀ báwo nù nù. bíjì bíjì you slapped me. yà máa tún gbá máa nú ẹ bàjẹ́. ẹ gbá etí mi à ń gbòòrò máa dìyẹ yín lọ́wọ́ ikú ó ní ìwọ̀n jẹ́ kó lọ́sàkìtàn ló jẹ́ ṣé wàá rí o mọ́mí àti dáàdì wọ́n gbọ́ sí nǹkan tẹ́ ṣe. mọ́mí àti dáàdì nìkan kọ́ ni kò lọ sọ fún lọ sí tv station lọ sí radio station any broadcasting station tó bá mọ̀ ni kò lọ síbẹ̀ kò yẹ lọ sọ fún wọn lọ ròyìn fún wọn my dear tó o bá wọlé máa súnmọ́ ẹ máa gbá ẹ bàjẹ́. sẹ́ẹ̀ èmi ní kẹ̀mí ṣiṣẹ́ favour fún mi àmọ́ fún etí tí ẹ kà mí bíjẹ́ you will regret it. Mark my word and read my lips. Am I regretting? You will definitely regret it. I'm leaving. Toyin, I'm counting ten. Mo ń count ten fún ẹ. Tí n bá count ten yẹn pé tí o bá jáde, màá nù ẹ bàjẹ́. Ìgbà tí lórí ló sọ. One, two, three, four. Stupid baby jọ má bínú sí mi gbogbo ẹni sì tó wá ti ṣe fún ẹ má bínú má nà kó ònú lé má nà kó ònú lé ẹ̀mí èṣù tó ń lo yẹn kò ní ráyè nù lé mi èmi ni mo sọ no no no no wọlé. tẹkùrọ̀ ló ta kété kan láàlámì ló lo. láyé oyin adùn ní ìsìrèké adùn ní ìsìyọ̀ lọ́bẹ̀ oníyan kí má bà tèmi jẹ́ àlàní mo wọ̀ alápàrùtù má ta epo sí i. ṣé ẹni ni Mr. Bọ́lájí. ayẹ. Ah, àti anti fraud unit láti wá. kí ni mo lè ṣe fún yín o. DP wa fẹ́ rí ní àgọ́ wa fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò ráńpẹ́ kan ni. kí ni tèmi pẹ̀lú àgọ́ ọlọ́pàá. Mr. Bọ́lájí tẹ́ bá dé àgọ́ wa ẹ mọ ohun tó ṣẹlẹ̀ jẹ́ ká lọ. Ah, bọ̀gbà tí ẹ̀ ń bọ̀ ń sìn ẹ̀ ráwọn ọ́fíìsì kan tí àwọn èèyàn wà àbí ẹ̀ pàdé eh, yàn. Mr. Bọ́lájí iṣẹ́ wa làwa ṣe ń bi kò sáyé ẹjọ́ ẹ jẹ́ ká lọ. <laughs> Eh, Mr. Bọ́lájí kò sí àyè fún gbogbo yẹn ẹ jẹ́ ká lọ. <laughs> Mr. Bọ́lájí that's the door. Okay. coming. Wọ́n ti mọ́kọ mi ni, wọ́n ti mọ́kọ mi bẹ́ẹ̀ ni. Mọ̀ọ́kọ yìí. Bẹ́ẹ̀ ni sá. Àwọn wo? Àwọn ọlọ́pàá ni. Kí ni wọ́n ló dé? Wọ́n sọ fún mi, wọ́n sọ fún mi o, pásítọ̀ tèmi bá mi. Jókòó, jókòó, jókòó. Ẹ jẹ́ dúró báyìí. Mo ní kò jókòó. Ẹ jẹ́ sá fi ara ẹ lọ́kàn balẹ̀ kò sí ohun tó tóbi níwájú ọlọ́run àwọn tí wọ́n wà ní police station wọn náà làwọn ti wáyé. wọ́n ní láti divisional police headquarters. ẹ kò burú lọ fi rẹ lọ́kàn balẹ̀ kò ní séwu ọlọ́run ló ní gbogbo àkóso lọ́wọ́ ṣó ti gbọ́. mo ti gbọ́. ẹ ẹ fi wo àjọmọdé bẹ́ẹ̀.